ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú ká tó lọ sí ìdánidúró ráńpẹ́ à ń sọ̀rọ̀ lórí pé kí ni nǹkan tó yẹ kí ilé ìgbìmọ̀ asòfin èyí tá a tún fẹ́ bẹ̀rẹ̀ ní sáà yìí kó mú ní ọ̀kúnkúndùn wọn ní kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí budget kán jẹ́ kí budget wa kó máa ṣiṣẹ́ kó máa let budget be running wọ́n wá ń ṣe àpẹẹrẹ wọ́n ṣe àyàbá lọ sórí ọ̀rọ̀ agriculture ìpè ọkà láti ìpínlẹ̀ títí dé federal pátápátá gbogbo ọ̀nà ní aṣojú báwo ni agric wa kò ṣe ṣiṣẹ́ ibẹ̀ la lọ kó tó di pé ibẹ̀ náà dẹnu lé kó tó di pa lọ sí ìdánudúró ráńpẹ́ ní báyìí bàbá wa yẹ ká tẹ̀síwájú ẹ sọ̀rọ̀ nípa agriculture ẹni ló dá ló jẹ́ kí ló ṣílẹ̀kùn fún kidnapping. so duplication of offices mm-hmm. ni restructuring ló máa dá padà sí bó ṣe yẹ kó rí mm. tá a bá ti restructure tán kí àwọn wo ló yẹ kó ṣe rìsítáàtì tó tó wà ní ẹmọ ẹgbẹ́ ni wọ́n wọ́n fara mọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá ẹ̀tọ́ wa ni restructuring dàbí ẹntọrẹ mm. tó fẹ́ lo oògùn mm. irú oògùn tó yẹ kó lò ní là ń debate Nigeria need medication mm. but irú restructuring wo òun là ń debate tó ah. báwo ló ṣe ká ṣe báwo ló ká ṣe ṣe báwo. ààrẹ ààrẹ náà ni ọ̀rọ̀ state police restructuring náà ni ẹ̀yẹ́wò ẹ̀rú ń gbà àwọn èèyàn wọ́n ní state police pé politicians máa lò láti máa rà sí opposition mo wá ní ó dọjọ́ wo tí LASTMA àti ààrẹ sí PDP torí pé ó jẹ́ PDP member. tó bá ti ṣẹ̀ sófin náà ni wọ́n tó bá ṣẹ̀ sófin ni wọ́n mú. so bí state police náà ṣe máa rí nìyẹn káì níjọ́ ló lọ ń lé PDP tó lọ ń kanlẹ̀kùn mọ́ lórí pé ó yá bọ́ta o torí pé ó yọ òṣègbè wa no kò sí nǹkan tó ń jẹ́ bẹ́yẹn then fear wa bí federal government ṣe ní àṣẹ president ṣe láṣẹ láti declare state of emergency tí governor bá ṣe nǹkan tó yẹ kó ṣe ọtí ìlú bá dàrú tágbára governor ò kà mọ́ náà ni federal police náà ní ẹ̀tọ́ láti federalize state police mm. state police tó bá ti ṣègbésẹ̀ mm. tí ó yẹ kó gbé bóyá gómìnà ń lò ọ́ pàtì ń lò láti fi máa àtáàkì aráàlú láti fi máa wọ́n federalize there because there will be a federal officer mm. in each state tó máa monitor nǹkan tó ń ṣe just a federal officer bí tó máa preside over it wọ́n máa come. èyí tó bá jẹ́ iṣẹ́ federal government tó bá ti ń lọ bóyá terrorism or something federal government bọ̀ ọ̀rọ̀ ìlú mm. tẹ bá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ń sìn security ní peculiarity ti tiẹ̀ mm. state kan àti pé wọn ò ní di road block state kan àti pé ní bó ṣe láago tá a wà ìtàn máa in another two thirty minutes tí ẹ bá remove road block kó n state kan mm. economy I mean security bẹ̀yẹn máa dàrú pátápátá so state police ló máa mọ̀ but èèyàn kan máa jòkó sí Àbújá in the name of inspector general of police àánú mi máa ń ṣe IG ni because kò sáàjì tán nílẹ̀kùn mọ́. wọ́n tẹ̀ ló ti rù báyìí. kò sáàjì tán nílẹ̀kùn mọ́ kò lórí oyè wọn gbogbo wọn la máa ń sọ fún. ó ti rù báyìí. a máa ń sọ fún wọn pé kò sí ilé mi ò lè ṣiṣẹ́ yìí ká pàtẹ́wọ́ fún ẹ because iṣẹ́ tó ń gbélé ẹ lọ́wọ́ iṣẹ́ ẹ̀kọ́nà ọkọ́ ló ń ṣe iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe mọ́ titi ẹ mm. there should be state officers tó máa mọ peculiarities. àwọn kọmíṣánná state officer. ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe mm. instruction tó bá ti wá security report ah ìlú ò dá o ẹ jẹ́ ká declare roadblock ní gbogbo nàìjíríà state kan ló fi ṣe yastic tó fi measure mm-hmm. but state police ìwọ tó bá ń ṣe roadblock lọ́dọ̀ títí ẹ lọ́dọ̀ títí àwọ ò ní roadblock kẹ wá lọ gbé roadblock sí every angle lẹ́kọ̀ọ́ bí pẹ̀lú tí nǹkan tí traffic ń fojú wa rí so a ní ìdí ẹ̀ now gbogbo ọlọ́pàá ní state kọ̀ọ̀kan ló ló láti mọ ẹnì kọ̀ọ̀kan délédélé mm. gbogbo ọlọ́pàá ló láti mọ àṣà ìlú kọ̀ọ̀kan àṣà àti ṣe wọn àṣà àti ṣe wọn hmm. tó pé ní ibòmíì wọ́n ní akọ èkó ẹ̀wọ̀n ní nílùú mi o ẹ̀wọ̀n ní nílùú mi ní èkó baálé ilé ò bá wo short nìkan àti singlet kó lóun rìn káàkiri àdúgbò ìlú mi wọ́n á ní pé eléyà ń gbó ni o hmm. bọ àṣà èkó nìyẹn èkó for show ni kò hmm. pé ó níṣẹ́ lọ́wọ́ nǹkan tó wù ló ń wọ̀ yẹn sún ọlọ́pàá máa pé ok bá a ṣe ń nìyẹn o bọ̀ ní state mi kò rí bẹ́ẹ̀ so peculiarity kọ̀ọ̀kan wà then àwọn tó ń hùwà kúwà yẹn ẹ̀yin ẹ̀wọ̀n nǹkan tó pa nígbà tó ń fẹ́ pa Yusuf state police afal intellectual spiritual competition ló yẹ kó jẹ́ pé mm. ẹni kí a máa kàwé mọ́ wọ́n dẹ̀ gbé àfa mi dìde mm. tó rí nǹkan tó dábí ká máa ka ìwé mm-hmm. wọ́n àjọ debate ẹ̀ bọ́ ọlọ́pàá wò pé à ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ ta ló ń jẹun tájà ń jùlù ọ̀yá panu ẹ̀ mọ́ mm. bó dẹ̀ ṣe kórìkọ́ yẹn wá sí orientation ló yẹ kó yanjú ọ̀rọ̀ Boko Haram nǹkan tó yẹ kó parí ẹ̀dá lórí káyọ̀ ṣùdú nǹkan tó yẹ kó parí ẹ̀ nìyẹn à ń ní nínú Islam dáadáa so it's an analogical issue tó yẹ kó yanjú kò tí ì kan ọ̀rọ̀ sí kò tí ì kan ọ̀rọ̀ bọ́n àti ọta bọ́n kò tí ì kan rárá ẹnìkan kan wà lábújá ó kọ security report ó ní à nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ anarchy ni o anarcho-syndicalism ni o a láti lọ suppress ẹ̀ instead tó yẹ tó bá yẹ pé state police wà state police ló máa mú nǹkan bóun ṣe máa yanjú afáàpọ̀ ní asisi yẹn gan níbi tó ti bẹ̀rẹ̀ yẹn gan afáàpọ̀ so wọ́n dẹ̀ yanjú ẹ̀ ibi tí mo ti ń gbẹ́ bọ́ọ̀ ní Birnin Gwari ní Kaduna State Fúlàní sí Fúlàní ló ń bára wọn jà wọ́n ń kó màálù ara wọn ni ìtàn wà historical ẹnìkan ló ń jẹ kó ń bẹ̀yẹn màálù ṣe mọ̀ pé ní Benue ó yàtọ̀ Fúlàní àtàwọn aráàlú ló ń jà eléyìí àwọn aráàlú ló ń bára wọn jà so ìtàn yẹn state police ló máa ló máa yanjú ẹ yes so àwọn parliament wa iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn gan hmm. ẹ̀rù tó ń ba parliament ni pé ní bóyá tá a bá ti ṣe restructuring bóyá a máa sáàkì executive a máa sáàkì tẹ̀ bá dẹ̀ mọ ilé education pàǹkó ṣé bí a máa béèrè so companies mm-hmm. ní promote something like state police then derivation formula wa again mm-hmm. ẹni tó bá fẹ́ kí nàìjíríà move lọ síwájú we have to stop the idea pé kí state kọ̀ọ̀kan máa tẹ cap in hand kó lọ máa bẹ̀bẹ̀ lábújá fún mi ó ń jẹ́ kí state wà lazy gbogbo state tó yẹ pé ní akọ́ṣẹ́jáyé wọn yẹ kán ṣoríire hmm. bọ́ torí pé ní àfọ́fàrà títí wọn ló sọ wọ́n di títí tálíkà ló sọ wọ́n dẹ̀dá arun ilẹ̀ lẹ́yìn hmm. Kogi ló wà one of the richest states in Nigeria second richest state in terms of mineral resources gbogbo resources àgbáyé ní Nigeria a ní four point six percent gbogbo resources tó wà láyé ló wà ní four point six gbogbo àgbáyé Nigeria nìkan ní four point six a dẹ̀ ní one hundred and ninety one countries know, one hundred and ninety one méjì ni ó ṣe member United Nations Palestine àti country kan mm. so that is very very huge mm-hmm. tẹ́ bá wo tantalum lásán grey ni ẹ̀ lásán tantalum lásán five dollar ní ní market uranium mm. ton kan ní uranium is mm. half a million dollar mm-hmm. ní market so ẹ wo gold ẹ wo oríṣiríṣi nǹkan mèrè mèrè mèrè mèrè mèrè bẹ́yẹn kí parliament wa bẹ̀rẹ̀ sí ní work on it tó ṣe ṣe pé ní kí state kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní generate owó láti máa fi sponsor ara ẹ̀ ìyẹn máa dí irọ́ tá máa ń pa pẹ̀lú population kù because iye population tó bá wà ní state yẹn ni tax wà sọ fún center so ò ní fi kún mọ́ bọ́ nísìn state ń fi ń kún population wọn because based on your population ló ṣe máa calculate facility iye ọ̀nà tẹ fẹ́ lò iye school ní Abuja ṣe máa fún ẹ budget tawalẹrù ń bá àánú ọ méjèèjì báyìí ṣé executive ló bẹ̀rù ni àbí àwọn ẹ̀yà kan wà ní Nàìjíríà tẹ̀rù ń bà àwọn òkè ọya ẹ̀rù fẹ́ máa bà àwọn òkè ọya àwọn ọ̀dọ́ náà máa gbádùn jù. nítorí ọmọ ọ̀dọ́ wọn gan ti ń kóúnjẹ wá bí jù sí. yes àwọn náà máa ṣe rí fíà wọn ni pé bóyá fẹ́ fọ́ constitution wọn Britain náà ní United Kingdom náà ní irúfẹ́ àyẹn but Lenin, the most powerful human being in the world Lenin is the Queen of England òun nìkan ní the visa to travel to any part of the world because ní country ti ti wọ́n ti restructure ẹ̀ Scottish ti gba ó ti gba independence Irish ti gba under United Kingdom hmm. so ẹ̀tọ́ àtọ̀wọ̀ tó yẹ kán fún queen wọ́n fún queen ní nàìjíríà náà ẹ̀tọ́ àti ọ̀wọ̀ tó yẹ káwọn institution wọn gbà wọn ò rí gbà wọn kàn fi pé àwọn ọba àwọn gbádùn wọn wá tún bẹ̀rù pé tí restructuring bá dé àtùmá no restructuring gangan ló jẹ́ kó máa kankan tó ń pè ní fúlàní ló yẹ ká máa kankan tó ń pè ní láwùsá ló yẹ ká máa culture wọn but under this system pé ká operate a unitary system wọn ń ràn nínú country tó bá rí bí nàìjíríà ṣe rí. unitary under presidency. yes mm. india language mẹ́rin náà sọ ní parliament wọn mẹ́rin wọ́n sọ parliament. wọn ní tó bá fẹ́ sọ̀rọ̀ èèyàn kan máa túmọ̀ ẹ̀kọ́. ṣé máa ń sọ yorùbá náà ní wednesday every wednesday lẹ́kọ̀ọ́ náà. èkó ni èkó ṣé ibo ibo tó bá wà lẹ́kọ̀ọ́ ó gbọ́ yorùbá. ó láti gbọ́ yorùbá ni so ní parliament o ti ní ní. ẹni tó bá fẹ́ lọ bẹ̀ náà gbọ́dọ̀ ní. ní parliament ti india náà wọ́n sọ english and three local language because kò sí nǹkan tó permanent láyé ìgbà kan àti pé ní wọ́n ti sọ èdè áfíríkà rí áfíríkà ló kọ́kọ́ kó ọmọ òyìnbó lẹ́rú Mm. àwọn èyí tí ìtàn òye náà fi pa àlàkọ́kọ́ kó lọ́rùn pọ̀ náà kọ́kọ́ kó wa lẹ́rú àwa la kọ́kọ́ kó wọn lẹ́rú àwa la kó white man lẹ́rú ẹni tó bá ká lọ ka ìtàn wa dáadáa ibi tó ti bẹ̀rẹ̀ tán ibi tó ti bẹ̀rẹ̀ sí ní kó wa lẹ́rú. Eh, ọtọ́jú ah. kejì. so àwọn tìrú la yé rí Africa tìrú la yé rí Italy tìrú lẹ̀ rí English náà padà máa bọ́ sí back door mm. tí English bá bọ́ sí back door àwọn tó ti abandon language wọn tó ti fi ní language language national language mm. ìbọn náà fẹ́ wà ń gbà yẹn but tí local local language bá wà ẹ máa fall back on it wọn á dá fall back on their language. ní èdè yorùbá báyà wáyé tí a orísun sàdánkátà ìjà rẹ sàdánkátà yín so ẹni tó jẹ́ kí n fọ pé orísun wọn mo gbórí gbà fún yín ni wọn gbogbo ayé náà ti ń wo orísun mm-hmm. wọn ń wo wọn ń wo bí ìgbà tó ń wo eh, eh, eh, bóyá cartoon game of thrones wọn ń wo twenty four wọn ń wo season break náà ti ń wo orísun gbogbo àgbáyé so mm-hmm. ní so kí n wá link yẹn mọ́ eléyìí tá à ń sọ lọ pé àwọn parliament wa irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ló yẹ kó máa gbé kó máa wò pé kí ló fa tí nàìjíríà ò ṣe tá a ṣe tí di ẹyọ kan ṣoṣo hmm. it's because i refuse láti discuss differences wa britain sin báyìí ó lóun ò ṣe european union mọ́ hmm. six countries ló bẹ̀rẹ̀ britain dẹ̀ join wọn létí wọn làwọn ò ṣe mọ́ so kí ni kí ló jẹ́ ni pé káwọn lè rí country àwọn rọrùn dáadáa àwọn ò ṣe european union mọ́ so ní nàìjíríà náà á láti ṣàlàyé who is hausa who is Yoruba, who is igbo kí yorùbá respect hausa káwá respect ibo káwá gbé òfin àti system of government tó máa allow each culture to flourish ìgbàlá tó máa jẹ́ yọkan o mm. bọ̀ nísìn tí anybody ní tí wọ́n bá ti gẹ̀ fìlà báyìí ẹ dákun ẹ má bàa sọ̀rọ̀ kò ń ṣe bó láti agree pé bí yorùbá ṣe ń dé fìlà nìyẹn náà. Eh, kò lè sọ kedu sí mi. kò lè sọ kedu sí mi so mm. ó láti agree pé yorùbá ni mí ó láti mọ̀ pé ẹni tó lòun fẹ́ ṣẹ̀ríà kò ń ṣẹ̀ṣẹ̀ nǹkan fẹ́ nìyẹn mm. ẹ fún wọn ṣẹ̀ríà wọn but in as much as tàbá lọ sọ pé wọ́n tó bá dẹ̀ fẹ́ lọ sílùú sàríà o gbọ́dọ̀ mọ bọ́n ṣe ń ṣe ń bẹ̀ ṣe kókó ní àkóso tó kàn kó débẹ̀ kó. kókó lọ́bẹ̀ Yorùbá à ń fẹ́ similar transportation system tó máa cut across gbogbo ilẹ̀ Yorùbá and one of Yorùbá leaders pẹ̀lú mm. ọjọ́ orí mi yìí kejì kí mo ti dàgbà bọ̀ lọ́dún tí bọ́n tó bá ti ń gbọ́rọ̀ Yorùbá dé gbedebita gbede mm. èmi ni akọ̀wé àgbà fún gbogbo àpapọ̀ ẹgbẹ́ ọmọ Oòduà so a fẹ́ railway line education system wọn kó jọra wọn kíkíní ẹ̀kọ́ wa àti ọjọ́ tí yóò bá ń fẹ́ ojú yẹn lọ so parliament wa gbọ́dọ̀ recognize yẹn pé ní àwọn tó ń ṣojú wa náà wọn gbọ́dọ̀ ní fẹnu kò pé n ta fẹ́ lọ́dọ̀ wa lélẹ̀. àwọn tí o wá ń ṣe yorùbá náà gbọ́dọ̀ agree because tọ́wọ̀n bá agree tọ́wọ́n náà bá gbé tiwọn wá àwọn náà máa sọ mọ́lẹ̀ a gbọ́dọ̀ agree pé ní lifestyle wa yàtọ̀ síra wa iṣẹ́ parliament nìyẹn mm. láti explain àlàyé ló pọ̀ jù nínú iṣẹ́ ìjọba pé ẹ country wa ṣe rí léyìí o aláàtì máa sọ yorùbá o gbogbo ẹ̀yà eh, eh, tó bá wà lọ ní sáìdì yorùbá ẹ lọ jùlọ mọ́ yorùbá kẹ́ lọ kọ́ yorùbá house of parliament hmm. ibo àti haúsá so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ parliament eh, ni. ṣùgbọ́n ọ̀nà máa tún gbọ́dọ̀ kóde ibo àti èdè haúsá ọmọ yorùbá tó bá fẹ́ lọ sí parliament hmm. ìyẹn federal. nínú onídìí kan kọ́ èdè mẹ́tẹ̀ẹ̀ta kó ṣáà ti gbọ́ kan nù mẹ́tẹ̀ẹ̀ta. ó ti wà nù ọ̀rọ̀ education gbà kan náà pé curriculum tó ń ṣe ipe hmm. ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ gbọ́ èdè kan. ó gbọ́dọ̀ go beyond that it has to go beyond that ṣé tá fẹ́ rọ̀ nàìjíríà dáadáa we must agree that we want to run Nigeria kó ṣe ká máa mú example ká máa mú example lẹ́gbẹ̀ẹ́ báyìí mm. ká fẹ́ mú example a máa mú gbogbo gbogbo tí o ṣe tó a máa gbòòrò ni mm. so àwọn parliament they have to wake up mm. lẹ́yìn tán bá ti ṣe bọ́yé budget gbọ́dọ̀ run hundred percent tán mm-hmm. structure ló kù àwọn àlàyé tàdé gbọ́dọ̀ ṣe the structure Nigeria ni mo ń ṣàlàyé mo ti ń là kalẹ̀ yìí pé mm-hmm. tá a bá ti ṣe bẹ́ẹ̀ constitution wa is cumbersome níbì kan wá pèèyàn lólè níbì kan wá ní pé ní èèyàn dáadáa ni. Eh, ọlẹ ní olè ni ẹni wọn rẹ pé alájẹbánu ni eh, olè àti alájẹbánu kì í ṣe kankan náà. ìyẹn tiẹ̀ sì dáa wọ́n hmm. ní president in Nigeria ṣe báyìí is the most powerful president in the, world. and kò sí gbàgbára ṣe máa pọ̀ lọ́wọ́ yàn hmm. bó ṣe pọ̀ lọ́wọ́ Buhari Jonathan Ọbásanjọ́ yẹn tí ò ní máa ṣe kùdìẹ̀kudiẹ̀ díẹ̀díẹ̀ òun ló máa ka security report hmm. tọlọ́pàá akatẹ́sẹsẹ òun ló máa yan olórí SSS hmm. òun ló máa yan olórí hmm. INEC òun ló máa yan gbogbo mínísítà òun ló máa yan ti influence ti judiciary hmm. iṣẹ́ ẹ̀ ti pọ̀ jù ní gbogbo àgbáńlá kò sí president tó ń ṣe bíi ti Nàìjíríà nǹkan tó ṣe ń fà á nìyẹn I met President Jonathan over twenty times each time tí wọ́n ti meet ẹ̀ àwọn nǹkan tó ń lọ lù mo rí kókò ní idea all sitting president kò sí ti meeting meeting àfi Buhari nìkan and I discovered that kò sí bí president Nàìjíríà ṣe lè ní graph sí ọ̀rọ̀ nàìjíríà pẹ̀lú àdúró iṣẹ́ tó ń ṣe ó ti hmm. pọ̀ jù so we have to reduce the job of, of the president of the president kókànra dìmú bóyá security ló máa dìmú o àti budget o of the federal government hmm. irú kọ́tà hmm. ń ṣe báyìí ní ìpínlẹ̀ èdè bàbá ṣe máa ń pè kọ́tà kọ́tà kọ́tà tó máa ń gbà kọjá yẹn tó máa ń gbà kọjá there is a federal government canal lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kọ́tà devolution of power. Mm kí ló kan federal government pa kọ́tà èkó àbí kọ́tà sapa àbí kọ́tà sa kwara àbí ní ẹnu gbogbo iṣẹ́ tó bá ní í ṣe pẹ̀lú state kọ̀ọ̀kan ẹ jẹ́ kí state máa ṣe hmm. rélíwé ń sìn báyìí gbogbo ọ̀nà tó yẹ ká ti fi ṣe ọ̀nà lẹ́kọ̀ọ́ according to interpretation physical hmm. plan wọ́n ti fi ṣe ọ̀nà tán kò sí nǹkan mímu wọ́n kàn máa maintain ẹ̀ lókù because plan wà àwọn kan tó ìtòrò ètò ẹ̀kan fi ṣe kínní wọ́n ti fi kọ́ ti fi ṣe ọ̀nà tán hmm. alternative ní railway federal government ò inú òfin constitution Nigeria èkó ò lè dá railway ṣe mm. so wọ́n láti amend constitution wa láti gba state láyè láti ṣe railway ọ̀rọ̀ náà náà tẹ bá ti generate náà tó bá dé level kan wọn á ní kẹgbẹ́ sí national grid national mm. grid náà dọ̀ ní àwọn tó ràn án ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ìtàn sabotage federal government yìí. so ah, ọ̀rọ̀ tàwọn oníṣẹ́ náà yẹn. so so so no develop tó bá ṣe pé ọ́nìkì state máa ṣe náà onílé mm. tó yìí náà ẹni tí lè fi generate náà ìfún ìgbọ̀nsẹ̀ fi generate náà omi afẹ́fẹ́ gbogbo nǹkan náà oorun wọ́n fi generate náà onílé tó yẹn so ní ní ní ká fi papọ̀ báwa bá ṣe ń gbèrè ní ọ̀rẹ́ kí parliament bá wa gbé ọ̀rọ̀ restructuring. kọ́ba àwọn gbogbo parliament kan tó fẹ́ ṣe é sí. yes ọ̀rọ̀ restructuring. ọ̀rọ̀ restructuring ni kí. kójọba lọ́kàn wọn. bẹ́ẹ̀ ni ẹ̀yin parliament ẹ̀yẹ̀ fẹ́ wọlé ọ̀rọ̀ gbọ́dọ̀ látẹnu comrade tí ẹ̀ bá fẹ́ kí wọ́n tún pe àwọn aráàlú pé ó yẹ bọ́ta a fẹ́ ti gbogbo títì gẹ́gẹ́ bọ́ yẹn ṣe tẹ́lẹ̀ a fẹ́ dáná sí títì torí pé ẹ kọ̀ láti ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe ohun tá a gbéyàwó lórí ètò ìrágbó òṣèlú lónìí ó dá lórí kíni ilé ìgbìmọ̀ asòfin sáà tá a fẹ́ bọ́ sí tàbí tá a tiẹ̀ ti bọ́ sí ni wọ́n ní pé ohun tó yẹ kẹ́ ẹ mú lọ́kùnkúndùn bọ́jẹ̀tì wa ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ọ̀rọ̀ security ọ̀rọ̀ ààbò wọ́n ní gọ́ọ̀mẹ̀ federal government yẹn executive wọ́n ló ti kó gbogbo agbára lọ́wọ́ jù kó mú wá sílẹ̀ díẹ̀díẹ̀ pápá jùlọ ìtàn sọ kó tó di pé afẹ́ kásẹ̀ abalẹ̀ ètò nílẹ̀ wọ́n ní pé ọ̀rọ̀ kànáà ọ̀rọ̀ títì ẹ fi sílẹ̀ fún stéètì kó mójútó bàbá wa ní ọ̀rọ̀ ní ṣókí ìmọ̀ràn wo lẹ ní fáwọn aráalé ká tó kásẹ̀ tó lẹ̀. ẹ̀mọ̀ràn tí mo ń fara ni pé ní gbogbo ọ̀nà tó bá yẹ ká fi kún ìjọba ni kí a máa fi kún ìjọba because tí a bá criticize ìjọba jù wọ́n máa wà confused ẹ má jẹ́ ká criticize ìjọba into silence mm. support eh, patriotism mm. ló yẹ ká máa fún ìjọba particularly ìjọba tó wà lóde tá a mọ̀ pé ní mm. ìgbésẹ̀ tó ń gbé láti fi mú ayédẹrùn fún tìlétòkò àtàràlù àti ìlétòkò ni so àrò ara àlè kan kan máa dá sórí tó ìṣèlú a gbọ́dọ̀ dákẹ́ mọ́ ìṣèlú ti pálámẹ́ǹtì tó ń bọ̀ náà a gbọ́dọ̀ dákẹ́ ká support ìjọba ká kún ìjọba ẹ̀gbọ́n wọn ní pé ká sọ̀pọ́tì ìjọba ká kún ìjọba lọ́wọ́ káyé máa sọ pé ò ṣe dáadáa ò ṣe dáadáa ẹlòmíì ẹ̀jẹ̀ tó máa bú pírẹ́sídẹ́ǹtì grandpa wọn máa bú wọn ní ó slow jù ó ṣe kinní kan jù wọn ní ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ní gbogbo àwọn orílẹ̀ àgbáyé èyí tá à ń wò gẹ́gẹ́ bí àkọ́ṣe eléyìí la máa fi ṣèlọ lórí ètò lágbo òṣèlú fún tọ̀sẹ̀ yìí bàbá wa a kì í pé a pè yín ah, tẹ̀jẹ̀ wa bóyá ń gbà mí tàbá tún pè kíákíá ṣe é ká tó ní wọn mọ́ wá sórí ètò ó mà ṣe díẹ̀ o iṣẹ́ wa ni o kò tún bàtẹ́ tó wa ó tẹ̀ kẹta bẹ́ẹ̀ kẹrin iná à ń bọ̀ à ń bọ̀ ni ṣùgbọ́n lónìí wọn wá bọ́ wọn dé gan sí wa lọ́rùn bí olórúkọ èèyàn kan wa tá a mọ̀ títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí atọ́jọ́ pàdé lórí ètò lágbo òṣèlú gẹ́gẹ́ bí ìṣe tí mo máa ń sọ mo ní kò fẹ́ràn rẹ fẹ́ràn ará àdúgbò ẹ kò fẹ́ràn orílẹ̀-èdè nítorí kíni eléyìí ni àlàáfíà tó fi lè jọba láwùjọ ẹ lè kàn sí mi ẹ̀yin tẹsí dáhùn béèrè náà ẹ máa tẹ̀síwájú ẹ kàn sí mi lórí Adéjọkẹ́ bákàrè adéjọkẹ́ julian lórí instagram tàbí ẹ lọ sí orísun instagram at orísun tv hashtag lágbo òṣèlú gbogbo òbéèrè yín ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí àtayọ̀ pàdé ire o.